وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألمبا أطر صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أبلغ سبحانه وتعالى وإشاء جسم وقدكم كيوبا فواني عبادة أيتي أنبياء òun náà ni ọ̀rọ̀ nípa ìrún arìnrìnàjò afá tí wọ́n kọ tíra yìí tí a mọ̀ sí ọmọdétul ahkam wọ́n mú wá nínú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam hadith abdullahi bin umar tó ní òun bá òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam òun bá rìn bẹ́ẹ̀ ni òun bá abubakri àti omar òun bá wọn rìn àti uthman tí wọ́n bá ń bẹ lórí ní àjò nítan máa ń ṣe náà ni pé kí wọ́n dí ìrun kù aṣàlàyé eléyìí ní ọ̀sẹ̀ tí ó kọjá a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìrun arìnrìn àjò subhanahu wa ta'ala sọ fún wọn nínú alkùrọ̀ amẹ́kẹrẹ́mù قل وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تكسروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا الله أبا سبحانه وتعالى نتيبان بلوريني أجو كسي أشفوني أن تكسروا من الصلاة إكبكي دينكم إن خفتم أن يفتنكم الذين كفروا tẹ bá ń bẹ̀rù wípé àwọn kèfèrí wọ́n lè kó ìnira bá yín wọ́n lè àtàkì yín alọ́mọba subhanahu wa ta'ala ní innal kafirina àwọn kèfèrí kánú lakum aduwan mubina ọ̀tá tó fojú wọn ni wọ́n jẹ́ fún yín gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe síwájú nípa wípé condition tó bá wù kéèyàn wá ìrún pàtàkì púpọ̀ débi pé ta bá ń bẹ lójú ogun ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣàlàyé bóò ni a ṣe kírun tó ń sọ fún wa pàtàkì èrùn kíkí áyà yìí arákùnrin kan tí a mọ̀ sí yàlá ọmọ umayya ó bèèrè lọ́wọ́ umar rajallahu anhu ó ní rẹ̀ olórí àwọn musulmi ọlọ́wọ́n bá subhana wa ta'ala ní wà ìdá dọ̀rọ̀pùtùn fil art tẹ bá ṣe ìrìn àjò falẹ́sà alaikum junahun and texo mina sọlá ipe kò sẹ́ṣẹ̀ fún yí tẹ bá dínú kù in khiftum an yeftina kumul ladina kafaru tẹ bá ń bẹ̀rù pé àwọn tí wọ́n jẹ́ kéfèrí àtàkì yí ó ní tó mi lójú òun ni kí mo rí pé ta bá ń bẹ lórí ìrìn àjò à ń dínrùn kù bẹ́ẹ̀ ni wọ̀pọ̀ amínà ìfọ̀kànbalẹ́dẹ̀ ti dé bá wa kò ń ṣe wípé à ń bẹ̀rù pé àwọn ọ̀tá jẹ́ kéfèrí àtàkì wa àwa náà ti ẹsẹ̀ wa ti rinlẹ̀ a ti ń kọ̀ntró nǹkan kí ló fa ta ṣe fi ń dín òkúta bá ń bẹ lórí ìrìn àjò torí pé bẹ́ẹ̀ mi ṣe gbọ́ yé ọlọ́wọ́ bá pa nǹkan méjì papọ̀ ni ipe falisa alaikum junahun an texo min as-sala in khiftum an yaftinakum alladhina kafaru kò sẹ́ṣẹ̀ fún yín ipe kẹ́ dínwó kù tẹ́ bá bẹ̀rù pé àwọn kèfèrí lé àtàkì yín ngbà tó bèèrè ìbéèrè yìí lọ́wọ́ Umar radallahu anhu Umar ní ajibtu mimma ajibta minhu in tó yẹ ẹlẹ́nu yìí ló yẹ mi náà ẹlẹ́nu ó ní mo bèèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam bó ṣe bèè lọ́wọ́ mi yìí torí pé mo rí wípé tí àwa àti òjíṣẹ́ ọlọ́wọ́n bá ta bá ṣe ìrìn àjò kódà kó mọ́ jẹ́ pé àsìkò ogun ni mo rí pé ó ń dírun kù ni bẹ́ẹ̀ ni abubakri náà dírun kù ni mo bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá èsì tí òjíṣẹ́ ọlọ́wọ́n bá fún mi ní wípé sọ́dakọ̀tún tasọ́dakọ̀lọ́hùbí aláìkún fọ́kbalù sọ́dakọ̀ta bẹ́ẹ̀ ni ẹ̀ sí ní ojú ogun bẹ́ẹ̀ ni ẹ̀ sí ní stéètì ìbẹ̀rù ṣùgbọ́n ìtọrí àánú tọ́lọ́wọ́ ọba ṣe fún yín lélé yìí náà fàkbánu sọ́dọ́kọ́ta ẹgbà ìtọrí àánú tí ọlọ́wọ́ ọba ṣe fún yín wọn láfi máa ń sọ fúnra wa ẹlòmí àwọ pé tóun bá ti rí ni hadith kò sẹ́ni tó tán rẹ̀ bí irú èèyàn báyìí torí pé ẹni tó bá lóun ò nígbàgbọ́nu tán pè ní hadith ìtumọ̀ ẹni pé òun ò nígbàgbọ́nu tán pè ní islam torí pé kò sí bó ṣe fẹ́ tú alkùránù kẹrìm tí ó wà jẹ́ pé kò ní ní ìdí àlàyé ànẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam torí ní alkùránù náà ló ń bẹ pé ọlọ́run ọba ní wà ń zanná ilẹ̀ ìkẹtìkọ̀rọ̀ ọlọ́run ní a ti sọ ìrántí ìkalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wasallam litubayina linnasi manu zila ilayhim nítorí kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn in tí ọlọ́run ọba sọ kalẹ̀ fún wọn wà láàlọ́m yàtà fàkàrù bákan náà káwọn náà lè ta ṣí láti suratul fatiha tèdè suratul nas a ní ríbi tọ́lọ́wọ́ bá ti ní ẹkírun àìlà ráka mẹ́rin ẹkírun àlásàrí ráka mẹ́rin ìrùnmọ́gbígbẹ̀ kí ráka mẹ́ta a lè rí ẹkéwú a ní rí ìrùnjúmọ́ ráka méjì ni a ní rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àhàdísà nẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ló ṣàlàyé fún wa torí pé ẹni tí ọlọ́run ọba tó fi tíra rán nìyẹn lẹ́nẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ló fi ní alá wà ní utítul kitab anábì ni ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ọlọ́run ọba fún mi ní alkùrọ̀ánì wà mísìlá so ẹni tó bá ní òun ò nídi àhàdísù ànábì sallallahu alaihi wasallam láti lè ṣe ìsìláàmù ìtumọ̀ ẹni pé òun ò ní kankan ṣe pẹ̀lú ìsìláàmù torí pé kò lè rí ẹ̀sìn rẹ̀ ṣe irun kò lè rí kí ṣùgbọ́n tó bá ní òun ó kírun basis wo ló fi ń kírun bó ṣe ń kí so ló jẹ́ pé àlàyé tí Umar radiyallahu anhu tó ṣe fún Ya'la ibn yìí ó ní àlàyé tí ẹni tó ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n bó ṣe àjíptù mímọ̀ àjíptà mímù bí wọ́n náà ṣe rò yẹn lèmi náà rò pé a sí níbi ìbẹ̀rù kí ló dé táwọn wá ń dìrùkù ó ní mo wá bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọ fún pé sọ́dàkọ̀tùn tàṣọ́dàkọ̀lá ìtọrẹ àánú kan nu tẹ́ ẹ̀ bá sí stéètì ìbẹ̀rù náà tó ṣe pé ń bẹ lórí ìrìn àjò ìtọrẹ mi ìtún lélẹ́ iná ẹgbà lára àwọn nǹkan tí ó rinlẹ̀ onígbé anábíwá muhammad sallallahu alaihi wasallam amadínukù lórí ìrìn àjò bẹ́ẹ̀ ni tó bá ṣe pé ìrìn àjò tí ìbẹ̀rù tó ń bẹ́ẹ̀bẹ̀ náà ni yóò dìrùnkù eléyìí tó rinlẹ̀ ni ṣùgbọ́n máìlì mélòó la travel ká tó lè wà entitled sí ìdírùnkù ọjọ́ mélòó la gbọ́dọ̀ ló ń bi ń lọ tá fi túmọ̀ enjoy ìdírùnkù eléyìí nǹkan tí ẹnu àwọn àfókò lé lórí ni torí pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kò dárúkọ ọjọ́ tí èyí ó lò bẹ́ẹ̀ ni kò dárúkọ iye máìsì téyìn ó kọba nítorí ilẹ̀ ni pé ó ṣe rìn àjò ó dẹ̀ dírun kù ó ṣe ìrìn àjò ó lọ àìmọye ọjọ́ ń ó kù eléyìí ni nítorí ilẹ̀ ṣùgbọ́n àwọn àfáwà wo ìdírun kù muhammad sallallahu alaihi wasallam wọ́n gbé yẹ̀wò láàrin ara wọn kálukú oríṣiríṣi opinion wa tó ṣe pé ta bá ń ka ní ẹni èjì a mọ̀ kàjú nǹkan tí ó lè ní ogún positions lórí ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jùlọ òun náà ni wípé ngbàtà bá ti rí tẹ́ksì tó sọ fún wa pé iye ọjọ́ báyìí lágbọ́rọ̀ lò ká tó lè mọ́ enjoy ìdírùnkù mọ́ ká fi ilẹ̀ bó ṣe ń bẹ́ẹ̀ nínú àṣà lókùngbà tó bá ṣe pé ẹni tó ṣe ìrìnàjò láṣe ń pè arìnrìnàjò náà ni torí pé tí ọlọ́wọ́ bá sọ oníkọwà ìdádọ́rá tún fi ard tẹ́ bá ṣe ìrìnàjò falẹ́ ìsà aléìkùn junahun and texorina sọ́la kò sẹ́ṣẹ̀ tẹ́ bá ṣe ìrìn àjò ọjọ́ báyìí àbí tẹ́ bá kọ́bà iye máìsì báyìí ṣárìnrìn àjò ṣáàlè so ló jẹ́ pé ẹnu wọn kò lórí wípé ni tí ó dìhun kù ó gbọ́dọ̀ jẹ́ arìnrìn àjò tábàlẹ̀ sọ pé arìnrìn àjò lẹ́ni yẹn ó ti gbọ́dọ̀ kúrò núùlú rẹ̀ ó ti gbọ́dọ̀ kúrò núùlú ẹ̀ ìlú tó bá dẹ̀ ti já mọ́ra wọn tó ṣe pé àwọn èèyàn ò rí ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ àníkà ẹkún àpèjúwe bóyá wọ́n kọ́ airport síbì kan lápèjúwe kí wọ́n pè ní lagos airport lápèjúwe ṣùgbọ́n kò ń ṣe nú lagos ibi tí àwọn èèyàn ń gbé ó ti fẹ́ di wípé ó kúrò nú ìlú ẹni tó bá fi lè dérú airport bẹ́ẹ̀ lápẹjúwe a ni ó ti ń bẹ ní ìrìn àjò ìyẹn tó bá ti láníyàn pé òun fẹ́ ṣe ìrìn àjò kúrò nlé a ni lóyìn bẹ́ẹ̀ ti jáde kúrò nu ìlú ṣùgbọ́n ká ní pé airport yẹn inú ìlú náà ná kọ sí ó túnmọ̀ sí pé kò tí jáde kúrò ní ìlú torí àwọn onímọ̀ ń kó sínú mistake báyìí ẹlòmíà ní òun fẹ́ ṣe ìrìn àjò tó bá ti wá dé muritala international airport ó kúrò láti ìlú èkó náà ló ti kúrò tó bá débẹ̀ yóò lò fẹ́ ṣe kọ́sùrù o lè ṣe kọ́sùrù ń bẹ́ kí ló fà òun ni pé núùlù sí nírú airport yẹn wà tó bá wà ní outside ìlú èèyàn lè ṣe kọ́sùrù torí pé ti jáde kúrò núùlù so àwọn afáàtẹnu wọn okò lórí ọjọ́ mélòó distance tẹ́yìn ó kọ́ wà ẹnu wọn kò lórí wípé yẹn gbọ́rọ̀ kúrò núùlù náà ẹnu wọn kò lórí yẹn ìpè ká tó lè pera wa ní arìnrìn àjò agbọ̀rọ̀ kúrò ní ìlú wa ó túmọ̀ sí pé ìlú kan lápèjúwe iye distance tẹ́ kọ́gbà nú ẹ ó lè pọ̀ ju distance tẹ́ kọ́gbà ń gba tabalẹ̀ tabalẹ̀ travel gbà mí lọ nísìnyẹn ni tó rìn láti bí a àmúwọ̀dọ̀ fún bíbá yìí tó lọ bàdágírì a sì gbà pé kí ni ìlú èkó náà ló wá ṣùgbọ́n èèyàn lè kúrò láti bàdágírì bọ́síkú tọrún wọ́n ló ti travel tó túnmọ̀ sí pé kò ń ṣe yé máìsì tẹ́ ń kọ́và nínú ìlú ló mátà ǹjẹ́ ti kúrò nínú ìlú ẹnu àwọn àfá kò lórí yẹn agbọ̀rọ̀ kúrò nínú ìlú táwà ẹni tó kúrò ní lagos tó bọ́ sí ìbàdàn ó ti travel tó bá ní àníyàn pé òun travel ìlú èèyàn bẹ́ àlòdì travel torí pé ó ti kúrò nínú ìlú eléyìí jẹ́ pọ́ìntì tí ó pàtàkì náà ọgọ́rọ̀ àwọn àfá lórí iye máìsì téèyàn ó kọ́và àwọn gbà wípé èèyàn ó kọ́và nǹkan bí 48 miles ó di díẹ̀ àwọn mí níbi 45 miles àbítabáńká fi kìlómítàs wọ́n wọ́n ní nǹkan bí 80 kilometers sí bí 83 kilometers àbí kó dín díẹ̀ nígbàtà bá jáde kúrò ní ìlú wa destination wa ibi tá ń lọ tó bá tó iye kilometers tá sọ yìí 83 kilometers or 80 kilometers or ó dín díẹ̀ àwọn gbà pé irú rìn àjò bẹ́ẹ̀ òun ni èèyàn lè fi dírùn kù so tó túmọ̀ sí wípé lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà yìí ẹni tó kúrò mírú badagry lápẹjúwe tó bá ṣe pé destination rẹ̀ nígbà tó kúrò nù badagry tó bọ́ sukútọ́nu destination rẹ̀ ò bá tó yẹ máìsì báyìí wọ́n á ní kò lè dínú kù fine ó ti jáde ó ti travel ṣùgbọ́n ó believe pé kò ń ṣerú travel báyìí òun ló lè qualify yẹn láti dínú kù travel tí ó bá qualify yẹn láti dín kù destination yìí ò gbọ́dọ̀ dí sí nǹkan iye miles àbí kìlómítà sásọ yìí eléyìí ni tí ó gọ̀rọ̀ àwọn àfáà dúó lé lórí náà pọ́ìntì kan bẹ́ bíbá yìí tí ọ̀pọ̀lọpọ̀ mí náà mọ́ ṣe mistake ẹlòmí ó wà nínú irú èkó báyìí yóò máa ka kilometers láàrin inú èkó yóò ní ṣebó ti kọ́ báyìí kilometers báyìí wọ́n lè sọ pé 83 kilometers àbí 80 kilometers ìwé ilé ìkọ́ láwọn àfáà yẹn sọ so ìtàn sọ ni pé lẹ́yìn ìgbà tá a bá kúrò nú ìlú tí à ń gbé tá a jáde kúrò nú ìlú bó là ń lọ ibi tá ń lọ tó bá tó iye kilometers òun náà ni 80 83 kilometers àbó dídíẹ̀ àbí 48 miles àbí 45 miles tó bá yẹ kó tó bẹ́ẹ̀ wọ́n ní alìdúnrùkù ṣùgbọ́n problem tó wà ń belé yìí o ni pé ṣẹ́sìn ló láàbọ̀ wá lọ́rùn wípé káyẹ̀ṣẹ̀ ma wọn kìlómítàzì ìtọ́lọ́wọ́ subhana wa ta'ala tó sọ òun wípé wà ìdádọ̀ raptun fil art tẹba travel falisa alaikum junahun and tepsur mina sola kò sẹ́ṣẹ̀ fún yí kẹdírùn kù wa gbé kíníkalẹ̀ a ma wọn kìlómítàzì ní ibi tí mo ń lọ ṣó tó yẹ báyà bí tó yẹ báyìí so eléyìí bó ti ẹ̀jẹ́ pé ọgọ̀rọ̀ àwọn àfáàmù ṣùgbọ́n nǹkan tí ó le ni ó lè fẹ́ rọrùn ní wásìkò táwà ètò ṣe pé àwọn signpost tí ó mọ̀ sọye kilometers ní ẹ̀ ti kọ́bá ó wá ṣùgbọ́n in the past ni nǹkan tó le láti ṣe ni náà àwọn àfáà tí wọ́n sọ wípé distance ibi ta fẹ́ kọ́bà tó bá tó iye kilometers àbí iye miles ta dárúkọ yìí wọ́n gbà wípé èyàn lè díhun kù tó bá ti kúrò nùlú ẹ̀ so nǹkan méjì ni o ní pé bòlá ń lọ tíbi tá ń lọ bá tó yẹ miles àbí iye kilometers ta yìí kò bá jẹ́ pé a mile èyàn fi kúrò nùlú or less than mile fi kúrò nùlú yìí since wípé destination wa ibi tó tó yẹ té ó lè qualify yẹn láti díhun kù nìyẹn lè díhun kù téèyàn bá ti jáde òun náà fi sọ wípé àfẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó fẹ́ lọ ṣiṣẹ́ hajj ó jáde kúrò ní madina ìgbà tó dé zulhuleifa zulhuleifa nígbà yẹn outside madina ló wá anẹ́mísọ́ lásán dírùkù bọ̀ kí ló fà tó fi dírùkù wọ́n ni ó dírùkù nítorí pé ibi tó ń lọ ibi tí ó lé ní 400 something kilometers ni òun náà ni maka sí ìsọ́jọ́ pé ibi tó ń lọ ní ibi tí máìsì ẹ̀ pọ̀ ni tó bá ti kúrò ní ìlú gbára ó lè máa dírun kù òun ló fi dírun kù ní zulhuleifa ṣùgbọ́n gẹ́bí nǹkan tá ṣàlàyé fúnra wa àti ṣẹ̀ṣẹ̀ mọ́ wọn pé iye máìsì báyìí láti kọ́wà ìkan tí ó lè ní òun ló fọ́ jẹ́ pé position yìí position tí a ní ó lẹ díẹ̀ ni bó ti ẹ̀jẹ́ pé ọgọ̀rọ̀ àwọn afá wọ́n sọ eléyìí náà lórí ọjọ́ mélòó lèyìn ó lò ọgbọ̀rọ̀ àwọn àfáà tún sọ bákan náà wọ́n ní ẹni tó wá wọnú ìlú àbó travel ìgbà tó wá travel ibi tó ń lọ ó mọ̀ wípé òun ó lo less than four days ń bẹ́ wọ́n ló lè dínrùn kù ṣùgbọ́n pé ó mọ̀ pé ibi tó ń lọ yìí nìyí òun ó lo more than four days wọ́n ní kó mọ́ dìrùn kù mọ́ torí pé ìpìlẹ̀ ni pé kákírùn pé tí ó bá kí ń ṣe wípé aripánẹ́sọ̀lá asálám dìrùn kù nígbà tó débi tó ń lọ àbá tí sọ wípé ó tọ́ fún ìyẹn láti mọ́ dìrùn kù lórí ìrìn àjò bọ́wádá ti rí four days tí wọ́n sọ yìí wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ṣe ìrìn àjò láti mẹ́kà ó gbéra ní ọ̀nì 5th of zulqaada ó dé mẹ́kà ní àárọ̀ 4th of zulhijjah tó túnmọ̀ sí pé bí ọjọ́ bí mẹ́sàn mẹ́wàá ọ̀sọ́ lànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi láti madina sí mẹ́kà lórí rankumi lónìí táwọn èèyàn ó bá rí rúrin yẹ tó ẹgbẹ́ by air ní bí i less than 30 minutes or so tákan bá gbéra láti madina wọ́n ó de jidda ní nǹkan bí i 30 minutes tó bá ẹgbẹ́ by road ní tọ́pọ̀ ò bá sáré láàrin bí i 8 hours wọ́n á débẹ̀ ṣùgbọ́n ká wo tí àwọn èèyàn ṣáájú wá ti go through nípa ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn fi mọ̀jínà ẹlẹ́kó ló ń fẹ́ lọ ọba ní maka wọn lo bí ọjọ́ bí mẹ́wàá mọ́kànlá láti ṣe ìrìn àjò lórí ìrànkúmí àwọn míì tún rìn tí wọ́n jẹ́ tàríkà tó túnmọ̀ sí pé kò sí ń tààrí pa ń gótùrú nítorí pa fẹ́ súnmọ́ lọ́hun lónìí táwọn èèyàn tán síwájú wo ti gótùrú muhammad sallallahu alaihi ó wọ ìgboro maka ní àárọ̀ ìgbà tó wọ ìgboro maka ní àárọ̀ ọjọ́ kẹrin zulhijja ó ń ni ní ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ yìí anẹ́bọ̀wà muhammad sallásá ní àárọ̀ rẹ̀ ló wá gbéra láti mọ́kà lọ sí mìíràn láwọn afá ìfi sọ wípé tó wá ṣe pé ọjọ́ mẹ́rin olèyàn fẹ́ lò ó lè dínú kù or less than ọjọ́ mẹ́rin ṣùgbọ́n tó bá fi lè ju ọjọ́ mẹ́rin lọ wọ́n ní kó mọ́ dínú kù mọ́ asin that is kò lè dínú kù tó wá ṣe pé ibi tó ń lọ ó mọ̀kún wo lò ju ọjọ́ mẹ́rin lọ ń bẹ̀ láti day one tó bá ti débi tó ń lọ yẹn kó mọ́ dínú kù mọ́ tó bá ń bẹ lọ́nà ó lè mọ́ dínú ṣùgbọ́n tó bá ti débẹ̀ kó mọ́ dínú kù mọ́ kí ló fà wọ́n lè anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam ìgbà tó dé maka ó ń dínú kù ni títí tí ó fi di ọjọ́ kẹjọ lẹ́yìn ọjọ́ kẹjọ ó kúrò ní maka ó lọ sí mina mina dẹ̀ yàtọ̀ sí maka so wọ́n ní ibi tààrà náàbì tó dírùnkù mọ́ ẹ̀ náà ní káwà náà dírùnkù mọ́ eléyìí jẹ́ tí ọgọ̀rọ̀ àwọn afá sọ ṣùgbọ́n èyí tí ó rinlẹ̀ òní pé anábíwa muhammad sallallahu alaihi wasallam kò sọjọ́ fún wa òun la fi nínú àwọn sàhábà rẹ̀ tó wà nílá àlẹ́yìn bí abdullahi bin abbas rọ̀dẹ̀láwà ní òun ní contrary opinion sí léyìí in tó ń sọ òun náà ni pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní ó ṣe ìrìn àjò ó dẹ̀ dínrùn kù ó ní wáyé dàṣàfàr na tí sàátà àṣàr táwa náà bá fi lè ṣe ìrìn àjò 19 days oni kọsọ́rùnà a ma dínrùkù wà ìzàzídìnà aláàzálìk ta bá ju 19 days lọ àtìmám na a ma pèrún wa lọ sọ̀rọ̀ sàábélélé tó yàtọ̀ sí in tí àwọn ọgọ̀rọ̀ àwọn àfáàmì na tún lara lára àwọn sàábémídẹ̀ tún ní opinion tó tún wà contrary sí eléyìí náà olóbìjẹ́ pé yí tó fi ní lọ́kàn balẹ̀ jù òun ni pé kò sí ọjọ́ kan pàtó tí anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam tó daruko lókùngbà tó wá ṣe pé arìnrìn àjò lèyàn ọ̀nà ló wà ní o ó ti débi tó ń lọ ní o lókùngbà tó wá ṣe pé bí tó ń lọ yẹn kò kì í ṣe lé rẹ̀ kò ń ṣe lú ẹ̀ that is kò ń ṣe bí tó ń gbé bẹ́ẹ̀ ni kò ń ṣe wípé ìyàwó rẹ̀ ń bẹ́ ń bẹ́ lápẹjú èsì kéèyàn kan níyàwó kan nílọrin orí kan lẹ́kọ̀ọ́ ìgbà míì yóò gbé lọrin ìgbà míì yóò gbé kó láàrin méjèèjì arìnrìn àjò ni. Ko tó bá dé ìlọrin kò ń ṣàrìnrìn àjò mọ́ bí onílé ló wà tó wá wà lẹ́kọ́ náà onílé ni ṣùgbọ́n ènìyàn ṣèrìn àjò kò ń ṣe pé ó mú ìlọrin ní ilé rẹ̀ ó kàn fẹ́ lu ọjọ́ díẹ̀ ń bẹ́ ọjọ́ yóò bá jù mẹ́rin lọ kò bá mọ́ jù mẹ́rin lọ lókùngbà tí ò bá ti mú nílùú tí ó ṣe pé bí tó kó lọ kó ń fẹ́ mọ́ lọ gbé sínú

torí pé lọ́jọ́ mẹ́rin mẹ́kà kò túnmọ̀ sí pé ọjọ́ mẹ́rin òun ni in tó gbọ́rọ̀ jẹ maximum náà àwọn àdífì mi wá tó ní alẹ́gbà mohamed sallásálám ó lo 19 days bí irú ìtààmúwá yẹn ní conquest of mecca 19 days lànà sallásálám ló ń bẹ́ ọgọ̀rọ̀ àwọn afá tàánú ọjọ́ mẹ́rin wọ́n ní ẹ níbi ìbẹ̀yẹn kò ní lẹ́mìí wípé òun ó lo 19 days ìtókàn ní lẹ́mí ní kún fẹ́ lọ ṣe nǹkan bọ̀ iye ọjọ́ tí ó lòkò mọ́ ṣùgbọ́n sọ lásánmò ṣàlàyé léyìí wípé òun ò mọ̀ ọjọ́ tó ń fẹ́ lò in tó dẹ̀fẹ́ lọ ṣe ń bẹ́ in tó tẹ̀wọ̀n ni wípé ọjọ́ mẹ́rin ò tó láti lè fi kọ́ńkà mọ́kà láti lè fi establish tawhid ń bẹ́ kò sí pé fẹ́ ṣe ọjọ́ mẹ́rin ò tó ṣe gbogbo léyìí so definitely ni anamsọ lásán gan mọ̀ kóhun níbi ogun tabuk anamsọ́lá asálàm ó lo 20 days ń bẹ́ so ilé iná ẹni tó lọ jagun o mọ̀ pípí náà ti lọ jagun ní kò ń ṣe nǹkan tẹ́pá ó mọ̀ pàá lójọjọ́ mẹ́rin lọ so ló jẹ́ pé ìfíksì ọjọ́ mẹ́rin yẹn ipé ti bá ti mọ̀ pé máa lójọjọ́ mẹ́rin lọ mi lè dírun kù mọ́ bí ara lè máa ṣe mọ́ kírun eléyìí ó ní ìdí evidence tó clear látọ̀dọ̀ nẹ́bí muhammad sallallahu alaihi wasallam the fact kó wá lo ọjọ́ mẹ́rin mọ́ká kò túnmọ̀ sí pé tó bá lo ọjọ́ mẹ́rin lọ kò ní dírun kù torí pé ìtàwọn fi wó ní ẹpọjọ́ mẹ́rin ló lo mọ́ká ṣùgbà tó débì náà ó lo ọjọ́ kan lákọ̀ọ́kọ́ ó lọ sí àràfà ó lo bí ọjọ́ kan ó dídí ẹ̀ ó kúrò ní àràfà ó padà wá lo bí ọjọ́ bí mẹ́rin ọ̀sọ́ àbí márùn ó lo ní mìnà again so ó túnmọ̀ sí wípé ọjọ́ mẹ́rin ni maximum ojú táwọn fi wò ní ṣùgbọ́n àní muhammad sallallahu alaihi wasallam kò sọ ilé so intrantry láti ṣàlàyé fúnra wa o ni pé iye maizi báyìí lè gbọ́rọ̀ cover kò sọ evidence fún látọ̀rọ̀ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi deduction làwọn àfá kan ṣe lórí eléyìí in tó jẹ́ kókó ni pé mo kúrò núùlú pé mo fẹ́ ṣe ìrìn àjò ìgbà tí mo jáde núùlú tí mo bẹ̀rẹ̀ àjò ibi tí mo ń lọ máìlì kan ní máìlì méjì ní sílùú wa máìlì mẹ́ta ní kò mátà ṣe mo ti kúrò núùlú wa àníyàn mi dẹ̀ ní kí mo fẹ́ lọ ṣe ìrìn àjò torí pé eléyìí náà wà important èyàn lè kúrò núùlú ń gbà míì kó ṣe pé kò sínú àníyàn rẹ̀ kó ń ṣe ìrìn àjò oníṣègùn islam wọn má bí ẹni tó ń dẹdẹ nínú ìlú rẹ̀ ó wá ń lé nǹkan tó ń dẹ ó ń lé ó ń lé tí nǹkan yẹn fi jáde kúrò ní ìlú ó wá lé wọ ìta ìlú wọn ṣáà arìnrìn àjò nílùú èèyàn bẹ́ẹ̀ ń ṣe arìnrìn àjò torí wípé kò ní intention kó ń fẹ́ ṣe ìrìn àjò ní fagbọ́dọ̀ ní intention pa fẹ́ ṣe ìrìn àjò náà ẹlòmí lápẹjúwe ìbàdàn ló ń gbé ó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ojoojúmọ́ bó ṣe ma ń wánu ṣe ò bá ní ní intention pé òun ṣe ìrìn àjò kò ń ṣe ìrìn àjò so yẹn gbọ́dọ̀ ní intention pé yẹn ń ṣe ìrìn àjò àkọ́kọ́ nìyẹn ẹkẹ́jì ó ní pé ẹni ìyẹn ó gbọ́dọ̀ kúrò ní rẹ̀ eléyìí mélòó wá ní miles forty eight miles or eighty kilometres ó níbi tó ń lọ kò bá jẹ́ pé máìlì kan ló ni iye ọjọ́ mélòó ló gbọ́dọ̀ tó yẹ pé tó bá ti lò kọjá rẹ̀ kò gbọ́dọ̀ dí irun kù bó bá ṣe débi ìlú tó ń lọ eléyìí náà kò sí evidence fún kò bá jẹ́ póṣù kan ló lóun bí tó lọ ṣe àrìnrìn àjò ṣáàni kò ní intention pé tó ń fẹ́ mọ́ lọ gbé nìyẹn ó fẹ́ ṣe tó ṣe kó padà sí ìlú rẹ̀ eléyìí ni in tó tẹ̀wọ̀n jù ní ṣókí gẹ́gẹ́ bí tí mo sọ ọ̀rọ̀ láti lè fi jẹ́ kí àwọn kankan kó tún yé torí pẹ̀lú mílé o pé a níta mọ́ ń gbọ́ o ní pé ọjọ́ mẹ́rin ni àwọn kan báyẹ̀ ni ó pàtàkì káṣẹ́là yẹ torí pẹ́rẹ́ lómi tí ó ka gidi bọ́lẹ̀ lórí nǹkan tí ó yé torí pé àfáà tó ń bá sọ̀rọ̀ ní opinion kan náà ló pìrìsẹ́ntì fún opinion kan tó pìrìsẹ́ntì fún yẹn ni kò wá sí tí ó lè ṣe lórí ẹ̀ ó lè bá wọn yànjà lórí ẹ̀ ṣùgbọ́n tí àfá abájẹ́ kọ́mọ̀ pé léyìí ló tẹ̀wọ̀n do opinion báyìí náà tún bẹ ṣùgbọ́n opinion yẹn eré àbíbà yìí ló ti wà 40 ẹni tó gbọ́rọ̀ òun náà mọ̀ bó ni ó ṣe bẹ́ ẹni tó bá ní opinion kejì yẹn bó ni ó ṣe bá rí létí eléyìí ni tó ṣe pé à ń ṣe lẹ́yàmẹ́yà àbí à ń kú lórí ìtẹ́yàn kan sọ fún wa eléyìí yóò jẹ́ nǹkan tí yóò bomi torí pé in tó wà binding lórí gbogbo mùsùlùmí O ni kọ́lá lọ kọ́lá rọ̀sù ọlọ́run ọba sọ ànábì sọ ìgbìyànjú tí àwọn àfáà bá ṣe tí ó gbọ́dọ̀ wà base lórí kọ́lá láhùn kọ́lá rọ̀sù tá a bá rí kó jìnà sí kọ́lá lá kọ́lá rọ̀sù níbi agbègbè kan bóyá wọ́n ṣe àwọn ìgbìyànjú wọ́n dẹ̀ ní àníyàn tó dá ọ̀rọ̀ wọn ànígbà ṣùgbọ́n a ṣàpọ́nlé wọn torí pé ààrí wọn ló nífẹ̀ẹ́ inú tó fẹ́ dẹ ẹ̀sìn rú àwọn náà ń gbìyànjú àti ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn ni yàtọ̀ fún ẹni tó jí onífẹ̀ẹ́ inú tó ṣe pé ìfẹ́ inú rẹ̀ òun ló ń ṣe bẹ́ẹ̀ mú ní evidence wá fún kò sí tó kan pẹ̀lú ẹ bá ṣe ń ṣe nǹkan tiwa nìyí bá ṣe ń ṣe mọ́ṣáláṣí ti wá ní bá ṣe ń ṣe nú jẹ̀mọ́ ti wá ní kò sí mọ́ṣáláṣí wa bẹ́ẹ̀ ni kò sí jẹ̀mọ́ wa jẹ̀mọ́ mùsùlùmí ló wà in tí ọlọ́run ọba bá sọ tánẹ́gbẹ̀wà muhammad sallásán bá sọ òun náà ni tó wà binding lórí gbogbo wa pátápátá eléyìí ni ẹ̀kọ́ tí àwọn sọ̀hábà rẹ̀ tó wà nílẹ̀ àlẹ́yìn tí wọ́n gbà lọ́dọ̀ ànẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam tí àwọn náà dẹ̀ fi kọ́ àwọn ọmọlẹ́yìn wọn kódà kó ṣe pé ọ̀rọ̀ tó takò ọ̀rọ̀ adé muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ abubakar ni wọ́n mú gbè jù sẹ́gbẹ́ kan ni wọ́n dẹ̀ ṣàdúwà fún abubakar ọjà láwọ̀ àgbò ṣùgbọ́n káwò pé abubakar ló mọ̀ sọ tó bá ṣe mistake káwa náà muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sahaba rọ̀lúwánúlá alì kò dẹ́ ń ṣe ẹ̀kọ́ tí àwọn sahaba náà fi kọ́ àwọn ọmọ kéwù tí wọn náà kò ń ṣe ẹ̀kọ́ tí àwọn imma imamu malik imamu shafi abu hanifa kò ń ṣe ẹ̀kọ́ tán fi kọ́ àwọn ọmọ kéwù wọn kalára àwọn afá imam ahmad o sọ fún oní látúkọ́ ni ẹ má kọ́ ní kọ́ afọ́jú wà látúkọ́ malikan ẹ má kọ́ imamu maliki ní ìkọ́ṣe afọ́jú wàlẹ̀ àwùzàíyà ẹmọ́ kọ́ṣe aláwùzàí ìkọ́ṣe afọ́jú wàlẹ̀ àṣàfihìyà ẹmọ́ kọ́ṣe ṣàfihì ní ìkọ́ṣe afọ́jú gbogbo àwọn tí mọ́mù yí kàkalẹ̀ ní àwọn tán ṣíwájú rẹ̀ ni mọ́m malik imamu 150 ìjírá ni wọ́n bí imamu ahmad bí 170 something or so na gbogbo àwọn tó kàkalẹ̀ wọ́n síwájú rẹ̀ ṣùgbọ́n òun náà rí pé àwọn èèyàn míì fẹ́ máa tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú ó ní ẹmọ́ tẹ̀lé wọn tẹ̀lé afọ́jú fọ̀kúdù mi haithu akhadu ibi táwọn náà ti mú níkẹ́ iná ti mú ọlọ́run ọba sọ anábì sọ ẹ̀sìn wa nu ìtàwọn sàábé ṣe nu ṣùgbọ́n ta bá ti mú èèyàn kan tó ṣe pé òun kalẹ̀ páwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé andẹ́sìn rú torí pé kálukú ló ní àfá tóun ló fẹ́ gbé kalẹ̀ káwọn èèyàn máa tẹ̀lé ọlọ́wọ́ bá dẹ̀ kìlọ̀ fún wa ọlọ́niwọlá tó kú ní dẹ̀lú mùsùlùmí ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minalẹ́dínà farakù dínàhùn àwọn tó ṣe pé ẹ̀sìn ẹyẹ ọ̀kan tó yẹ kí gbogbo wọn máa ṣe tó jẹ́sìn òdodo wọ́n pin yẹlẹyẹlẹ wọ́n من الذين فرقوا دينهم وكانوا شيعا àwọn adoríṣiríṣi ìjọ kó ló hezbin bí máa láde farhul kálukú inú rẹ̀ ń dùn pẹ̀lú tó ń ṣe ni inú ayà mi ọlọ́wọ́ bá ní lẹ́lẹ́dínà farrakù dínà hù àwọn tán pín ẹ̀sìn ẹyọ ọ̀kan wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́kánù ṣe àánù àwọn adoríṣiríṣi ìjọ lásìtàmínú fi ṣe innama amruhum ila Allah ọ̀rọ̀ wọn dọ̀dọ̀ ọlọ́wọ́ ọba thumma yunabbihum bima kanu yaf'alun ọlọ́wọ́ ọbó fún wọn ní ròtín kálukú wa a ti gboro kan tẹ́lẹ̀ tá a bá rí wípé ọ̀rọ̀ yẹn ẹ̀rí rẹ̀ ó lẹ ti gbọ́ lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ ní ta kàǹkà e ní ta torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbé yẹn míì kalẹ̀ fún wa ipa kama tẹ̀lé ń tẹ̀lé afọ́jú àyàfi anábíwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bó gbé tíra míì kalẹ̀ fún wa pé kí a máa tẹ̀lé ń tẹ̀lé afọ́jú àyàfi alkur'an kareem so alkur'an kareem àti àlàyé rẹ̀ tí ṣùgbọ́n gbogbo tó wá kún nọ́ọ̀rọ̀ àwọn èèyàn àlàyé àwọn àfáà mi àgbà tá a bá rí pé agri pẹ̀lú kọlọlọ́hùn kọlọ rasul tí ó bá agri pẹ̀lú ẹ̀ àwòrò àwọn àfáà wò ní ṣáwọn àfáà tá a mọ̀ pé àwọn náà ṣakitiyan láti spread ọ̀rọ̀ lọ́n spread sunna ní muhammad sallallahu alaihi wasallam àbáwọn tó ṣe wípé wọ́n ń fi ọwọ́ ti sunna

kọlọ́mọ sọ̀kánà wa taala kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa ibi tí ẹnìkọ̀ọ̀kan wa kù sí kò ṣe àtúnṣe wa ala وصلى muhammadin wa ala alihi wa آله ajma'in أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا anta أستغفرك وأتوب إليك Friday, I pray, or you are, and I'm Friday after all that. ẹ máa bùkún láàrin ìgbà àti ìgbésí ẹ bá tún mọ pé Ramadan.